adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwá Muhammad kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó máa bá kó bá àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo mùsùlùmí tí ó bá ń tẹ̀lé ìlànà wọn àkírawa ní kíkí ìtàkọ́lé kíkí ọlá kíkí ọlá pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ní ìtẹ̀síwájú lórí àwọn àhàdísì tí a ń gbéyẹ̀wò nínú tíra al-arba'una nawawiyya hadísì ẹlẹ́ẹ̀kẹrìnlá náà ni àmọ̀ka fúnra wa lé níbi bi'iznillahi ta'ala hadísì yìí abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu ni ó gbà wá ti hadísì náà lọ báyìí pé ní. عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث أصيب الزاني والنص بالنص والطارق لدينه المفارق للجماعة رواه البخاري ومسلم حديث عبد الله بن مسعود ني أقبوا كان سبحانه وتعالى كبا يونسي قال أني قال رسول الله صلى الله عليه وسلم ولا نبي محمد صلى الله عليه وسلم صبايبني láàyè hílù dámù múrí ìmùsùlùmí kò tọ́ ká da ẹ̀jẹ̀ ọmọ mùsùlùmí sílẹ̀ yẹn pé kò tọ́ ká pa mùsùlùmí ńlá bí ihda salat àyàfi tó bá rú kan nínú àwọn òfin tí ń bọ̀ yìí tó bá wà nínú àwọn nǹkan nínú àwọn ẹni mẹ́ta tí a fẹ́ dárúkọ yìí ni ó lè tọ́ pa tòun bó sì jẹ́ mùsùlùmí àṣẹyébò zání tó bá jẹ́ abilékọ lóbìnrin tó ti zìnà àbí ẹni tó ti níyàwó ńlé lọ́nà ẹ̀tọ́ lọ́kùnrin tó ti zìnà. wà nọ́ọ̀sì òbí nọ́ọ̀sì àbẹ́mi tó gbẹ̀mí ìyẹn pé tó bá gbẹ̀mí yẹn mí tó gbẹ̀mí èèyàn tápàdé wọn ṣàlàyé ẹ̀ síwájú bí ẹ̀fẹ̀ ńlá ìtàhálà ẹ̀ pé àágbẹ̀mí tiẹ̀ náà wàtálìkù lè dèèní àbí n tó fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ tó fi islam lẹ̀ alimufaarik lè jamaa tó yapa jamaa mùsùlùmí. ìrù ẹni báyìí náà òun lẹ́tọ̀ọ́ kí agba ẹ̀mí rẹ̀. hadithi alimami bukhari wọ́n gbé jáde nínú sọ̀híhù wọn bẹ́ẹ̀ ni al-Imam Muslim náà àwọn náà gbé jáde nù sàhíhù wọn ìfi ń yí wa pé ní hadisi tí ó fẹsẹ̀ rinlẹ̀ ní irú hadisi tí a bá rí nu al-Bukhari àti Muslim báyìí tọ́mọ ìgbà làwọn pè ní muttafaqun alayhi ìpìtẹ́nu kò lé lórí lọ́dọ̀ àwọn àfa méjèèjì yìí àwọn àfa mìíràn tún gbà wá nínú tírà wọn. náà àlàyé hadisi yìí àkọ́kọ́ náà ó ní láàyè hìlú dámúmúrì mùsùlùmí kò tọ́ ká pa mùsùlùmí ká dẹ̀jẹ̀ mùsùlùmí kan lẹ̀ kò tọ́ ìpínlẹ̀ nu èèwọ̀ ni ẹ̀ṣẹ̀ ńlá ni kíyẹn pa mùsùlùmí kíyẹn gbẹ̀mí rẹ̀ torí pé pípa ní gbígbẹ̀mí yẹn ń tó léwu ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni lọ́nà bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú suratul nisa aya 93 ọlọ́ni wa man yaqtul mu'minan muta'ammidan ẹni tó bá mọ̀ọ́mọ̀ pa mùmìnì muta'ammidan tó mọ̀ọ́mọ̀ kí èsì pé ó ṣàṣìṣe tó pa mùmìnì lẹ́ni tó mọ̀ọ́mọ̀ fajaza'uhu jahannam ọlọ́run ní inú náà jahannama lẹ́ni náà ń lọ khalidan fiya tí ó jẹ́ ìyà ìpẹ́ wa ghadiba Allahu alayhi ọlọ́ọ̀tún abínú sílùú ẹni bẹ́ẹ̀ wa la'anahu bákan náà ọlọ́ọ̀gbẹ́ jìnnà síkẹ́ rẹ̀ wa a'adda lahu 'adhaban 'azima ọlọ́run sì ti pèsè ìyà tí ó lágbára ìyẹn ẹlẹ́ta ẹ̀rọ ọlọ́run ti pèsè rẹ̀ lẹ̀ fúnru ẹni tó bá dárú ẹ̀ṣẹ̀ yìí ilé ìfi apẹ ní ìpani ìgbẹ̀mí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn kàbá ẹ̀mí ìpẹ́ ọlọ́run bá lérí ìyà fún ẹni tó bá ṣe ọlọ́run bá tún gbé jìnnà síkẹ̀ rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ní àní sọ pé kèfèrí nírú ẹni bẹ́ẹ̀ ìyẹn pé tó bá jẹ́ mùsùlùmí ànípín kèfèrí tó bá rọlu ẹ̀sìn ńlá yìí àwọn tí wọ́n pẹ̀lú ẹni bẹ́ẹ̀ kèfèrí àwọn kàwáríjì pé gbogbo ẹni tó bá ti ṣẹ̀ṣẹ̀ ńlá lọ́dọ̀ tí wọ́n ti di kèfèrí ẹ̀ṣẹ̀ lágbára ó nípọn kòmínì kó tí sọ̀yàn di kèfèrí ṣùgbọ́n ó lè jẹ́ ní ìbínú lọ́dọ̀ ọlọ́run tọ́nà ó mọ bínú sí tọ́nà ó fi yà rẹ̀ jẹ tó bá ti yà jẹ́ pé ní ó ní dáadáa kan tó ṣe tí ò ṣe bọ́ òun lè wá padà wòye kó yí ó padà mú kúrò nú ìyá yìí pípa yẹn ẹ̀ṣẹ̀ ńlá ni lọ́nà subhanahu wa ta'ala ń sọ fún wa ní ààyè mí nínú suratul maida aya thirty ọlọ́run ní mi ní ajli zalik nítorí ìdí katabuna ala bani isra'il la fi kọ́ fáwọn Kena ni a sọ fún wọn tá a kọ man qatala nafsan pé ẹni tó bá gbẹ̀mí kan bìgẹ́rì nafsin tí èsì pé ó gba ẹ̀mí yẹn lẹ́yìn olórí ìlú wa ní ẹ̀pà òun náà kò pààyàn kò dáràn ẹnìkan wá gbẹ̀mí èèyàn tí ó dáràn tí ó pààyàn ọlọ́run ẹni tó bá ṣe bẹ́ẹ̀ àwọn fasadin fìlà abẹ́ni tó yẹ pé kò í ṣe pé ìbàjẹ́ kẹ́ni ṣe lórí làwọn agbẹ̀mí ẹ̀ ìyẹn kan gbẹ̀mí ẹ̀ ni ọlẹ́ni tó bá gbẹ̀mí ẹ̀ báyìí faka anamọ kọ́tàlá nasa jẹ̀mí à nígbà kó pa gbogbo ayé ni o kéèyàn pé ẹ̀mí tí ò dáràn kò pààyàn làwọn ní ká pa òun náà kò balẹ̀ jẹ́ làwọn ní ilẹ̀ tí ń bàjẹ́ yìí ó ti ń pọ̀ jù àfi ká mú kúrò lẹ́ẹ̀ka lè bá ní ìsinmi nípa aburú rẹ̀ kò sí bẹ́ẹ̀ kò ń ṣe kó balẹ̀ jẹ́ làwọn apá ọlọ́run ní irú ẹni tó parú ẹni bẹ́ẹ̀ fàkà ànàmọ́ kọ́tàlá náà sàjẹ̀mí àbígbà kó pa gbogbo èèyàn ni. ló fi wá ní hadith kan tánàbí ń sọ fún wa sallallahu alayhi wa alihi wa sallam pé làṣàwálù dúnìyà kékeré gbogbo ilé ayé kó parẹ́. ahwanu inda Allah kódà ó sì fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run ó kéré lọ́dọ̀ ọlọ́run min qatli nafsin mu'mina jù kéèyàn lọ pẹ̀lú mùsùlùmí tí ò dáràn lọ ilé ìfihàn pé ní ìpìlẹ̀ ni pé èèyàn ò gbọ́dọ̀ pa mùsùlùmí. ẹ̀mí mùsùlùmí ẹ̀mí tá a máa ń dáàbò bò ni. àwọn àfáà tiẹ̀ tún wá fi kún pé kódà kìí ṣe mùsùlùmí nìkan torí àwọn ẹ̀rí tá a rí tí o tún sọ fún apá àwọn ẹ̀mí míì náà wà tó yẹ pé ìpìlẹ̀ la gbọ́dọ̀ pa wọ́n nínú àzèmí tí ìlú bá jẹ́ lu ẹ̀sìn ẹni tí èsì ẹlẹ́sìn bíi kọrin yóò bíi jù tó wà lábẹ́ wa tó sì fagbójẹ́ mọ́wọ́ tí sì san jísíyà fún fún wa tó yẹ pé ní abẹ́ òfin mùsùlùmí ló wà nílùú mùsùlùmí wọn ní irú ẹni bẹ́ẹ̀ náà àgbọ̀dọ̀ ká anábìlẹ̀ tó bá parọ́ ẹni bẹ́ẹ̀ kò ní gbóòórùn àlùjẹ́ náà bákan náà alimustaman ẹni tá a fi lọ́kàn balẹ̀ ẹni tá a fi lọ́kàn balẹ̀ tó sáfábẹ́ wa ní kẹfẹ́rẹ́ pé ìlú wa tọ́ wa yí ọkàn rẹ balẹ̀ tọ́ ikú lábẹ́ wa àbí al-mu'ahad ẹni tá a bá sàdéhùn tó kò ní síjà láàrin wa láàrin ìlú mùsùlùmí sílùú kẹfẹ́rẹ́ kan bóyá àjọ ládùn pé kò ní síjà láàrin wa ẹni irú àwọn ẹ̀mí yìí náà ó di ẹ̀mí tá a gbọ́dọ̀ pa torí pé ó ti wà ní inú àdéhùn wa pé àníbàjá mùsùlùmí dèrè àyè àdéhùn ìyẹn ló fà á tó jẹ́ pé ní ẹ̀sìn fẹ́ pé ní ta bá rí ìyè àdéhùn lọ́dọ̀ wọn á wà lọ tó àdéhùn pẹ̀tọ̀ àbáyé tá àdéhùn mọ́ láàrin wa báyìí ṣùgbọ́n tá wà láàrin wa àbí tí kan wá bá wa nu wọn kó káfọn lọ́kàn balẹ̀ tó sì wà lábẹ́ òfin wa tó lórí ló wá gbá wọlé ìwé ẹ̀mí bẹ́ẹ̀ náà àgbọ̀dọ̀ pa àbọ̀nà tó ti ń gbá bẹ́ẹ̀ wa tó ń ṣètọ́ wọn fún wa. ká tó wá sọ mùmíní tó yẹ pé ní ipò tiẹ̀ ga lọ́dọ̀ náà kí èsè lẹ́bọ̀ ìpìlẹ̀ ni pé àgbọ̀dọ̀ pa. àyàfi tó bá dáràn kan nínú àwọn nǹkan mẹ́ta tí ń bọ̀ yìí mẹ́ta ni hadisi yìí sọ níta fi lè kà yẹn tíyẹn ń dáná sófin ẹ̀sìn ojú mẹ́ta lọ ṣùgbọ́n tá a gbọ́ yìí pé mẹ́ta ló wà nù hadisi yìí. níta gbọ́ yìí nù kí ló tá a fi pa mùsùlùmí tó bá tẹ̀ sí àwọn nǹkan mẹ́ta tí ń bọ̀ yìí nítorí pé ní afẹ́fi dìfẹ́ǹdì àwọn nǹkan kan nínú nǹkan tí ìsìlámù wá dìfẹ́ǹdì nínú tí islam wọn fi dífẹ́ǹdì ní hefsu dín wá dífẹ́ǹdì ẹ̀sìn aláwọn nǹkan márùn kata ń pè ní adọ̀rùrìyàtul khams àwọn nǹkan márùn tí islam pàtàkì tó wá dáàbò bò alákọ̀ọ́kọ́ wọn ni hefsu dín ìsọ ẹ̀sìn níbi gbogbo tó bá káàyè bá ìní islam fi gbélẹ̀ ìmọ̀ jagun ẹ̀sìn káwọn èèyàn mọ̀ lè bá a kó àyè bá ẹ̀sìn kama má bàa dojú ẹ̀sìn rú nípa tó fi fẹ́sìn ní ìmọ̀ pèpè síbẹ̀ bákan náà hipsul akil ìmọ̀ sọ́lá káyì a sọ kí làákàyè wá pépé pẹ̀lú mọ́ ẹ̀sìn tó yẹ kórókó a wá sọ fún ibi tí ó bàjẹ́ nítorí ẹ̀lẹ́ fífi ṣe ìmọ̀ mutí gbogbo tí ó dàyàn lórí rú ẹ̀sìn ṣe léwọ̀ ìmọ̀ lu drug ìmọ̀ fagbó ìmọ̀ fatìgá ẹ̀sìn ṣe léwọ̀. bákan náà hibsun nurse àásọ ẹ̀mí àásọ ẹ̀mí náà la sọ pé kò tọ́ kéèyàn dẹ́jẹ́ mùsùlùmí lẹ̀ tó islam pàtàkì ẹ̀mí yàn àásọ ẹ̀mí wa ìyẹn ló fà tó yẹ pé ní ẹni tó bá ti tàpá sófin kan nínú tó nídìí pẹ̀lẹ́ mi tó gbẹ̀mí mi lọ́nà ẹ̀tọ́ ẹ̀gbà tiẹ̀ náà jẹba ti padà máa ṣàlàyé ẹ̀wọ́ nínú hadisi yìí kálíbà mi sẹ́mi àwa yòókù. bákan náà hifzul mal àásọ owó wa àásọ nípa pé ní àwa lọ́nà ẹ̀tọ́ àmì wa lọ́nà haram àtọ́ àásọ gbogbo tó lè bàjẹ́ ìyẹn ló bàtọ́ ìpẹ́ta bá lẹ́ni tí ń jí mo ti ń gba dúkìá onídúkìá tí ń jalè ìmáàmù kálíbà sọ àwọn dúkìá wa ẹ̀gẹ́ lọ́wọ́ tí ń fi mu náà kó mọ́ra ìmú mọ́ bákan náà ṣífù nàìjíríà àwa sọ ìjọmọlúàbí wa ìyẹn là ń fẹ́ àwọn lọ́nà ẹ̀tọ́ àmì ságbèrè ẹni tó bá ti ságbèrè ẹ̀dá ṣẹ̀ríà fún nínú ṣẹ̀ríà àtàdá fún mẹ́nu wa nínú hadisi táwọn ọ̀ka fúnra wa márààrún yìí là ń pè ní àdọ̀rọ̀rì yàtọ̀ hams alákọ̀ọ́kọ́ ṣẹ́sù dín ìsọ ẹ̀sìn ṣẹ́sù làákìlì ìsọ làákàyè hefsul nafs ìṣọ́ ẹ̀mí hefsul mal ìṣọ́ property hàn dúkìá hefsul erid ìṣọ́ ìjọmọlúàbí ẹni islam wa sọ mara àánú ìlànà tó ní ad-daruriyatul khams ẹni tó bá tàpá sí ìkan nínú àwọn nǹkan yìí tó ń bàjẹ́ tí kò sọ ìsìláàmù ó gbé òfin lẹ̀ tó lágbára lórí láwọn ìjìyà ẹ̀ṣẹ̀ nínú àwọn ìjìyà ẹ̀ṣẹ̀ gẹ́ ló lè fa pípa kápẹ́ tí ó bá ń da àwọn nǹkan tí Islam wá sọ tó bá ń dàrú láti fi sọ nǹkan yìí bàbá rẹ̀ ní ìtú Islam fọwọ́ sí ni. náà alákọ̀ọ́kọ́ nínú tí hadisi wa sọ nínú pé nínú nǹkan mẹ́ta tí a lè fi dẹ̀jẹ̀ mùsùlùmí náà táwọn ó sì rí i pé nínú nǹkan márùn-ún tá a kà í pé Islam wá sọ yìí ẹ̀ rí i pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tá a sọ ní hadithi wọn ti ń tako àwọn nǹkan yìí láti fi sọ àwọn nǹkan yìí àmùwọ̀nkùn lẹ̀ alákọ̀ọ́kọ́ ni asayibu zani ẹni tí ó ti di abilékọ lóbìnrin àbí ọkùnrin tó ti níyàwó lọ́nà ẹ̀tọ́ tó bá ti sìn náà ẹ̀sìn ní ẹ̀fà. E nítorí kíni láti fi sọ ìjọmọlúàbí torí pé wọ́n ti ń ba ìjọmọlúàbí jẹ́ oníṣìnà oníṣìnà ti ń bọ̀ ìjọmọlúàbí jẹ́ yóò dẹbi rú ọmọ àlè lè ṣẹlẹ̀ láti bẹ̀. sinẹ́bíṣẹ́sì nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni tí ọlọ́run bá sọ́hánà wa tààlà tó kọ̀ fún wa ọlọ́ni wà látẹ́kọ̀rọ̀ bù zina ẹ̀ mọ́ sọmọ́ ẹ má dédé ẹ ìnáwó kánà fàáhíṣà ní tó burú ni ní tí ò dáa ni wàsá àṣẹbíìlà ọ̀nà burúkú ni ọlọ́run ní ẹ má súnmọ́ ẹ má súnmọ́ tọ́lọ́ ń sọ yìí ìkọ̀fúnni tó lágbára ni ó tún lágbára ju pé ẹ má lọ torí pé yẹn lè súnmọ́ nǹkan gbà mí kó má ṣe ṣùgbọ́n ọlọ́run súnmọ́ ìyẹn pé bèèlè pẹ́ẹ́tì ẹ̀ ṣe lọ́nà bá sùfàánù wa tààlà fi gbé gidi náà gbogbo ohun tí wọ́n bá sún ní débi kéèyàn mọ́ ẹ̀fà gbèrè kéèyàn mọ́ ẹ̀fẹ̀sì náà ló fi gbé gidi náà rẹ̀ pẹ̀ látòrí ìmọ̀ wo obìnrin lọ́nà tí kò tọ́ yẹn pé kéèyàn mọ́ wẹ́ni tí èsẹ̀ lẹ́tọ̀ọ́ ẹni ọlọ́run ṣe léèwọ̀ bákan náà ló ṣe léèwọ̀ fáwọn obìnrin ìmọ̀ ẹ̀fẹ̀ fọ́hàn ọlọ́ni wàlá yubdina zinatahunna illa ma zahara minha náà gbọ́dọ̀ fi ẹ̀ṣọ́ wọn hàn àfi tí ó bá ń hàn bẹ́ẹ̀ ní ìtọ́jẹ́ pé àlàyé kọ lórí àfa lórí kí lọ́lọ́ ń gbà lérò nípa ètò hàn wọ́n gbọ́dọ̀ pẹ̀sọ́ wọn mọ́. bákan náà ọlọ́run tó ṣe léèwọ̀ fóbìnrin ìmọ̀ dáwà pẹ̀lú ọkùnrin tí èsè lẹ́tọ̀ rẹ̀. anabi wa muhammad sallallahu ni la yakhluwanna rajul bi mura'atin illa wa ma'a fi mahram ọkùnrin kan ò gbọdọ̀ wà pẹ̀lú obìnrin kan àyàfi kó jẹ́ pé lẹ́tọ̀ ẹ̀ wà mẹ́ ìyẹn pé ẹni tó jẹ́ alágàtà tí ò tán mọ́bìnrin kan tí èsè ẹ̀gbọ́n rẹ̀ tí èsè àbúrò rẹ̀ tí èsì bàbá rẹ̀ tí èsì ọkọ rẹ̀ tí èsì ọmọ rẹ̀ kò gbọdọ̀ wà pẹ̀lú rẹ̀. torí kí n láti gbé gidi náà zinẹ́nà ni. bákan náà ọlọ́run ṣe léwọ̀ ìsìkìlátò rìjálì bìnnìsà káwọn ọkùnrin máa rò pọ̀ mọ́mì láàyè kan náà ká máa fàyà kóyà. láti fi gbé gidi nítorí lídìí sọ́nà zinẹ́nà bákan náà ìmọ̀ ṣèrìn àjò obìnrin láìsí ẹlẹ́tọ̀ ẹ̀mẹ́ ọlọ́nṣẹ́ léwọ̀ gbogbo nǹkan wọ̀nyí láti fi dínà tó lè sún wa débi ìmọ̀ ṣèṣìn náà ni kálíbà mọ̀ pé ẹsẹ̀ yìí ẹsẹ̀ tó lágbára ni ọlọ́mọba sùfánà àtàlà fi wá gbé òfin lẹ̀ fún ẹni tó bá ti ṣe ìsìn náà yìí ó gbófin lẹ̀ fún ẹni tí ò tíì níyàwó àbóbìnrin náà tó náà tí ìlọ́kọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú alukur'an alkarim ọlọ́run ní azani azani àti wazani obìnrin tó bá ti zìnà àtọkùnrin tó ti zìnà fájìlìdù kulla wahidin minhuma mi'ata jalda ẹ fún ìkíníkejì wọn lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún ìyẹn pé ọkùnrin tí ò tí níyàwó àtòbìnrin tí ò tí níyàwó tó bá ti dìná ẹ̀fún ẹlẹ́gbẹ̀ ọgọ́rùn. wàlá ta'khudhukum bihima ra'fatun fi dinillah. ẹ má jẹ́ kí àánú síwò yín ṣe ẹ má jẹ́ káàánú wọn ṣe yín nípa òfin ọlọ́run tẹ́ ẹ fẹ́ mú ṣe lára wọn. وليشهد عذابهما طائفة من المؤمنين إن كنتم إن كنتم تؤمنون بالله واليوم الآخر Ọlọ́run tó yẹ kó lóòótọ́ lè gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ gbẹ̀yìn ẹ má jẹ́ káàánú gbẹ̀yìn nígbà tẹ́ bá fẹ́ dáṣẹ́lẹ̀ ayé fún wọn tẹ̀wá ní ẹ̀jẹ̀ àfihàn lẹ̀. Ọlọ́run ní وليشهد عذابهما طائفة من المؤمنين kódà ẹ tún pèrò lé wọn lórí àwọn mòmìnì ẹ̀pọ̀n mòmìnì lé wọn lórí káwọn akọ́gbọ́n látara wọn kàn náà bá rọ lulu tí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí àwọn ẹ̀rí tó ti pé àti àwọn òfin míì tó dé tó jẹ́ pé olórí ìlú náà ni yóò dá ṣẹ̀rí àyè fún wọn ìyá ilé ilẹ̀ ẹni tí kò tiẹ̀ tí ì lọ́kọ tí ó ti níyàwó ṣùgbọ́n tẹ́ni tó ti lọ́kọ tó ti níyàwó ẹ̀ rí pé tiẹ̀ tún lé kínka torí pé ó ń ba àwùjọ jẹ́ ó ń bẹ bí jẹ ni obìnrin tó bá lọ ṣe yóò gbé ọmọ àlè wá yóò gbé wálé bẹ́ẹ̀ lọkùnrin tó náà bá ń ṣe lẹ́yìn ìgbà tó ti níyàwó tó burú ni òfin tí wọ́n fi lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òfin tí ọlọ́ba sùpánù àtàrà tó kọ́ gbé wá fún wa tó ṣàlàyé fún wa nínú sóràtún nìfà ọlọ́run bá sùfàánù wa tó àlà ń sọ fún wa pé ẹni tó bá ti ṣe zìnà kí lọ́lọ́run ní kí wọ́n ṣe fún wọn ọlọ́run ní kí wọ́n tì wọ́n mọ́lé ẹ̀rì fàámùsíkù húnnà filbuyut ẹ tì wọ́n mọ́lé náà obìnrin tó bá ti ṣe hátà yàtàwáfà húnnà lmọ́ọ̀tù títí tí ikú fi pa wọn ìyẹn pé bí ẹ̀wọ̀n gbére ni wọ́n wà ẹni tó bá ti tètè náà òfin tó kọ́ wà lẹ́nu àwòyé jẹ́ alọ́lọ́wọ́ làhùn náà sẹ̀bí ilà àbí tọ́nù fi wá mú ọ̀nà míì wá ọlọ́ba sùfàánù àtàlà padà mú ọ̀nà míì tí yóò mọ̀ ẹjẹ́ òfin kí lófin òun náà ni pé ẹni tó bá ti tètè náà tí ó ti dàbí lẹ́kọ̀ọ́ ẹ̀fún lẹ́gbà ọgọ́rùn bẹ́ẹ̀ lọkùnrin náà tó nù bá ti níyàwó ẹ̀fún lẹ́gbà ọgọ́rùn ṣùgbọ́n àwọn tí wọ́n bá ti lọ́kọ lóbìnrin àbọ́kùnrin tó náà ti níyàwó òfin tí wọ́n tún lékè ńkà òfin wọn náà ni arọ́jìm ìjùnilókòpa eléyìí gan wà ní alukur'an kẹrin tí ọlọ́run bá sọ́nà wa tààlà kí ó tó pa òfin yìí rẹ̀. ọlọ́ni wà ṣéèkù wà ṣéèkà ẹni tó ti dàgbà lọ́kùnrin lóbìnrin ìyẹn pété ti jẹ́ abilékọ àbọ́kùnrin tó náà ti níyàwó ìgbà fánàyà tán bá ti sìn náà fàrìjúmù hùmọ̀ bá tà ẹ̀jù wọn ló kò pani. nàkàlà minallah kó máa jẹ́ ìyàtọ̀dọ̀ ọlọ́run bá wá tí ó jẹ wọn. wallahu azizun hakim torí pé ọlọ́run bá ọba aziz ọba abiyi ni hakim bákan náà ọba ọ̀jọ̀gbọ́n ni tó gbé gbogbo nǹkan síbi tó yẹ òfin tó wà ní alukur'ani tí ọlọ́run bá sọ́nà wa tààlà tí ó wá pa kíkà rẹ̀ rẹ̀ ṣùgbọ́n kófin rẹ̀ máa ṣẹ́kù nígbà tá a bá ń ṣàlàyé pé kí ni ìdí píparẹ́ báyìí pé apá kíkà rẹ̀ kófin rẹ̀ máa ṣẹ́kù ní kò lè bá a jẹ́ bí ìdánwò fún wa ni pé n tààfin gbọ́dọ̀ tààfin lófin rẹ̀ pé òfin wíwà alukur'an tẹ́lẹ̀ kọ́lọ́n kí náà sì kó tó wá bá kíkà rẹ̀ ṣùgbọ́n òfin lílo rẹ̀ sì fẹ́ kú ànábì lò nínú fi wánú sọ yìí muslim nínú hadithi ubada ó ní ànábì wa muhammad sallam ó ní khuzu anni khuzu anni ẹgbọ̀rọ̀ yìí lẹ́nu mi ẹgbòfin yìí lọ́wọ́ mi o kòdì jẹ́ alàlọ́ làhùn nà sẹ̀bíìlà ìtọ́nà ń sọ nù sọ́ àtún lè sá àpá àkàfọ́ra wọn fi pé ẹ máa ti àwọn tó bá ti sìn náà máa lé tíkù ipa wọn àfi títún fi mú fi míì wá títún wọn náà míì wá fún wọn. wọn sọ wọn pé ọlọ́run ti mọ́ náà míì wá o kí lọ́nà náà ọlọ́run ní àlìbíkì àníbi sọ wọn pé àlìbíkìrú bèlìbíkìrú jágùnmíà ẹni tí tí ti ní ọkọ lóbìnrin àbọ́kùnrin tó náà ti fẹ́yàwó tó bá ti sìnà ẹ̀fún ẹlẹ́gbẹ̀ ọgọ́rùn-ún wàtẹ̀gẹ̀rẹ̀ ibrahim tẹ̀tún wa gbé wọn lọ sí lumi tí wọn mọ̀ rí fọ́dún kan ẹ̀nà ṣayé ń bẹ̀ tẹ̀tún wa padà síbi tí wọ́n wà tẹ́lẹ̀ ìyẹn pé lẹ́yìn ìgbà tẹ dátẹ̀rẹ́ àyè fún wọn tán ẹ̀tún gbé wọn kúrò lórílẹ̀ ibi tí wọ́n wà ẹgbẹ́ wọn lọ bí ìlú àjòjì fọ́dún kan wàsẹ́yìbò bìsẹ́yìbò tó bá wá jẹ́ abilékọ ni àbọ́kùnrin tó náà ti níyàwó jálùdù mi a ẹ̀fọ́ ẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún wà rọ́jìm bákan náà kẹ́ jùkú pa wọn. hadisi wa nu muslim wa nu sunan abi daud òfin tí ọlọ́run subhanahu wa ta'ala tí ó gbé lẹ́fẹ̀ẹ́ ni tí ó ti jẹ́ ẹni tó ti fẹ́yàwó rí àbẹ́ni tó ti lọ́kọ rí tó wá ti dì náà. òfin yìí ó wà ní alukoran kí náà ti kò tó bá anabi abudulayi sallam náà wá sọ ó sì lò ìyẹn ló fà tó yẹ pé ní arákùnrin kan tó ń jẹ́ Ma'iz tó lóun ti sìn náà anabi dá jọ ṣẹ̀rí àyè fún torí pẹ̀lú tó ti níyàwó ni wọ́n ju lóko pa arábìnrin tí ń jẹ́ gàmìdíyà náà àwọn ìdílé gàmìdíyà anabi dá ṣẹ̀rí àyè fún wọ́n ju lóko pa láyé anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bákan náà ni Umar bin Khattab láwọn lò láyé ànábì òfin tó wà nílẹ̀ tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó ṣe lófin fáwọn àwa mùsùlùmí kódà gan bó ṣe wà lọ́dọ̀ àwọn yẹ̀wúdí ìpínlẹ̀ yanabiwa musa alayhi salam kò tó de pé islam dé gan ìyẹn ló fà nígbà tí àyẹ̀wòdì kan ṣe zìnà tó wá gbẹ́jọ́ rẹ̀ wá dọ̀ ànábì àfọ̀mù sọ̀sọ́lá táwọn ibi kẹ́ni ó wà lákọọ́lẹ̀ gan lọ́dọ̀ tí ń gan. afẹ́ yìí kó tó di pé abdullahi ibn salam wá fi ibi tó wá ànábì àfọ̀mù sọ̀sọ́lá nínú tawrat. mo yẹ pé ní òfin ẹ̀sìn tí wá gan ló ti pàtàkì tá a lò lé wọn lórí gbé ìtẹ̀yìn gan pàkúmọ́ra ó wà ń bẹ̀. lànà so òfin tó gbajúmọ̀ ni tó jẹ́ pé ní ìjìmọ̀ wo àwọn àfáà láti jọ ń wá wà lórí ẹ̀ ẹni tó bá ti ṣe ìsìn náà o tó jẹ́ pé ẹni tó ti ṣe ìyàwó rí ni àjò ló kópa ni ìyẹn náà lànà bá mùsùlùmí sọ́lá ló ti síwájú nínú hadisi yìí ṣùgbọ́n tó ṣe ni láàánú lé ní ẹ̀ka mọ̀ ara àwọn èèyàn kan ọmọ فيك كوني kò rinlẹ̀ nínú Islam ọgbọ́n àrékérekè náà wà dá láti fi gbófin yìí dànù ẹlẹ́ni kò ní kò kọ́ sí ti ń jẹ́ násìkò pé kófin kan pa òfin kan rẹ́ nínú alukur'an alkarim subhanallah irú yìí tó yẹ pé mùdírù mọ́ríkàfì ń sọ lẹ́nìí ẹni tó bá ní sọ lẹ́yìn ń fi àìmọ̀ kan rẹ̀ hàn ní torí pé nínú alukur'an gan tó náà ń tó bá kà dáadáa yóò ra àwọn àyà tó para wọn yóò rí tó náà ń kà jáde tí ó lòfin rẹ̀ mọ́ lápèjúwe nínú àwọn suratul baqara ọlọ́ba subhanahu wa ta'ala ní obìnrin tí ọkọ rẹ̀ bá ti kú mọ̀tá ilẹ̀ alhaul gẹ́rọ ikhraj kó yá lo ọdún kan ní kẹmẹ́jẹ kó jáde á béèrè pé sọ́dún kan láyẹn fi ń sopọ̀ sí òfin yóò ti pa ọlọ́ba subhanahu wa ó ti pọ̀ fún yín rẹ̀ ìní ètò wà tí ó ti mú wa náà ní pé ká lo oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn òfin tó para wọn rẹ̀ tí wàá nu alukur'an kárí nìkan lè ní kó pera ẹ̀ láàbà kó ní kò sí ti ń jẹ́ nẹ́sì pé kó fìkan para wọn rẹ̀ nínú kur'an ń fa ìmọ̀kan rẹ̀ hàn torí kọ́ lọ́ba sọ́hánà wa ta'ala gan sọ fún wa nínú suratul bakara ọlọ́ọ̀ni mọ̀ nẹ́nsà min ayatin níta bá parẹ́ nínú àyà níta bá parẹ́ nínú àyà ẹ̀rí pé kẹ́límọ̀ yẹn gan ọlọ́run fi hàn wá pé nẹ́sùkù ipa òfin kan rẹ láti mú mi wá ntí ti ń bẹ ni ọlọ́run ní níta bá parẹ́ nínú àyà awo nùnsíà náà ti bìkẹ́rì mìíràn níta bá parẹ́ àbàgbélé àmúmi tí ó dùn dáa jùlọ wá wá àwọn mísílẹ̀ àbí tó dàbí rẹ̀ kéèyàn kan wá mọ sọ fún alẹ́ ni pé kò sí ní tó para wọn rẹ nínú alukur'an àìmọ̀kan ni ìfẹ́ ẹnu ni so eléyìí ni ọgbọ́n àrékérekè tí ẹ̀kọ́ dúró lé lórí pé òfin kò pàkan rẹ èyí tó wà ní sọ́wọ́tò nóòrù yẹn àyà kejì náà ni pé àtẹni tí ó ti lọ́kọ rí tó níyàwó rí àtẹ̀ntí ó ti ní rí òfin kan náà ní ẹgbọgọ́rùn náà láà fún un àìmọ̀kan ní wẹ́n báyìí ní òfin rinlẹ̀ nínú ọgbọ́n àrékérekè wọn òun náà ni wọ́n sọ pé àwọn hadisi tí ó ní kí ájúkò pa ẹni tí ó bá ti zìnà pé hadisi ó ń takò alukur'an ṣùgbọ́n hadisi tó nílẹ̀ kò ní takò alukur'an torí pé látọ̀dọ̀ ọlọ́run náà méjèèjì ti wá ànábì tí ó máa Al-Kùránì wá fún wa òun náà ni ó sọ hadisi fún wa tọ́lọ́ ti sọ fún wa nípa ànábì pé wa ma yantiqu anil hawa kì í sọ̀rọ̀ fẹ́nu in huwa illa wahyu yuha tó bá sọ fún yín wáàyí tọ́lọ́ ń fi ránṣẹ́ sí ni kì í sọ̀rọ̀ fẹ́nu ní tó bá sọ fún wa ìtọ́lọ́ ń fi rán ni bákan náà anábì náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ùtítùl quran ọlọ́run gbé quran fún mi wà mísílà ò máa àhù àti tó tún dàbí rẹ̀ tó wà pẹ̀lú ẹ̀ àwọn àfáà jẹ́jẹ́ pé apẹ́ tá a bá ti rí alikitab nínú alukur'an tawari hikima lẹ́yìn rẹ̀ tó tẹ̀lé yẹn pé ìyẹn ní wọ́n jẹ́ hadith ànábì méjèèjì wa lè takora wọn pẹ̀pẹ́ tó wá látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run àwọn ọlọ́kànnà mi ní náà bá rí ìyapa ń bẹ ẹni tó bá ní ó wọn òun ni kó kíyèsí làákẹ́yà ara ti ń ṣe tí ó máa kóòtù fún wa lé ni pé ọmọ ẹ̀bà ẹ̀wọ̀ fábí ayé hadith ń bá dàwọ̀ kí ni a tó fẹ́ gbà mọ́ lẹ́yìn alukur'an ẹ̀ kur'an ńlá ń gbà tó tọ̀ ṣùgbọ́n èyí ò gbọ́ kur'an òye torí kur'an tí à ń gbà náà ló sọ fún wa pé ní àti ẹ̀tẹ̀ lọ́nà ẹ̀tẹ̀ lójíṣẹ́ rẹ̀ ọlọ́ni wà yóò tẹ ẹ̀rọ tó lẹ́nu kẹ́ni tó bá gan bíi mú wa tó Allah olótẹ̀ lọ́nà ìwọ́n tó lọ́gbà nìkan gbọ́ tó tẹ̀lé dáná bíi sọ àkọ́kọ́ tẹ̀lé rẹ́sìsì tó bá tẹ̀ wá dúró lórí ìròrí ọ̀tẹ̀ lọ́nà gan tó pé ń ara tó mú wá bá wa rèé o ò ní ìjùkò fún ẹni tí ó ṣe zìnà tó ti di abilékọ àbọ́kùnrin tó náà ti níyàwó lókùngbà tí gbogbo òfin yìí bá ti pé tán rí tó jẹ́ pé adájọ́ mùsùlùmí nílùú ẹ̀sìn tí adájọ́ yìí òfin ẹ̀sìn gbé náà ló dá ìdájọ́ yìí inú tánàbí mu wàmánà hákùmọ̀ áníhù fàǹtàhùn ntánàbí kọ̀ fún wa ọlọ́ni kẹ́yìn náà jìnà sí ṣùgbọ́n tó dé láàánú àwọn tí wọ́n ń takò ntánàbí mu wa ẹ̀ máa rí wọn bí ntánàbí òmu wa tó wọ́n mọ̀ ṣe oríṣiríṣi bídíà oríṣiríṣi ìlànà ni wọ́n mọ̀ ṣe tọ́lọ́ òsọ tánàbí òsọ ṣùgbọ́n tọ́lọ́ ń fi ránàbí wọn mọ̀ takò. ara yìí tí mùdírù markaz àtàyàtàjọ náà ń ṣe tí wọ́n ní kájú kò fún ní báyìí kò sínú alukur'an kó Ife ẹnu ni bákan náà àìmọ̀kan tuntun wà ń bẹ ọlọ́run bá sàánà wa tààlà kó sàánà wa ọlọ́run bá sàánà wa tààlà ó gbófin yìí lẹ̀ ká dínà ntí ó ba àwùjọ jẹ́ torí pé ìwà zina ìwà burúkú ni èèyàn kàrún bẹ́ẹ̀ èèyàn dá àwùjọ rú bẹ́ẹ̀ èèyàn ó déèyàn kéèyàn látara èyí tó wá lékè nkàlẹ́ni tó jẹ́ pé ní ó wà ń lé ọkọ kan lóbìnrin yóò dẹ̀bírú inú tí islam wá sọ nìjọ ọmọlúàbí yóò bàbá ọmọlúàbí jẹ́ àtẹnitó náà ti níyàwó títún wa lọ ságbèrè eléyìí nínú tó burú tí mo ń dá àwùjọ rú ni lẹ́sìn sọ pé ní tírú ẹ̀ bá ṣẹlẹ̀ tó fèyí tó sì dọ́dọ̀ adá tí ẹ̀ṣẹ̀ yìí dọ́dọ̀ adájọ́ tí gbogbo àwọn kọ̀ǹdíṣàn rẹ̀ pé ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ náà ni pé kàmúrú ẹni bẹ́ẹ̀ kú ńlẹ̀ nǹkan àkọ́kọ́ tí a lè fi pa mùsùlùmí nù ẹlẹ́ẹ̀kejì tí ànábì sọnù hadith yìí ó ní wà nafsu bi nafsu ẹni tó bá pààyàn kápá òun náà torí pé ẹ̀ṣẹ̀ ńlá ló dá ẹni tó bá pa mùsùlùmí tí ó ṣẹ̀ tí ó rò tó kàn pa náà ni lọ́nà tí ó tọ́ kódà bó ṣẹ̀ wọn ní kópa ìsìláàmù gbáwọn òfin lẹ̀ táàtì fẹ́ni tó bá ṣẹ̀ wá máa ká mú lọlé adájọ́ ṣùgbọ́n ká wá pa tí ò lè kó náà fẹ́ pa wá kí ẹ̀ka òsì kópa mùsùlùmí ẹ̀ṣẹ̀ ńlá ni ìyẹn ló fàtẹ́ pé látàyé gan láti fún àwọn ẹbí ẹni tó pa lẹ́tọ̀ọ́ kẹgbẹ̀sán lára rẹ̀ ọlọ́mọba sọ́nà wa ta'ala sọ nínú alukur'an nínú suratul Isra ọlọ́run bá sọ́nà wàtà wọn ni wala taqtulu nafsa allati harrama Allahu illa bilhaq ẹ̀mí tọ́lọ́ ń ṣe léèwọ̀ ẹ̀ gbọ́dọ̀ pa ò náà ni mùsùlùmí àtàwọn tá a kàálẹ̀ fúnra wa lẹ́ẹ̀kan bí àwọn alùzímọ̀ àwọn tí wọ́n wà lábẹ́ wa láwọn kèfèrí tí wọ́n ti ń san wọ́ọ̀yà fún wa bí àwọn almuahad àwọn tá a bá ṣàdéhùn òní tíjà láàrin wa tẹ́lẹ̀ sì yọwọ́ ọjà sí wa àbá alimusaman ẹni tá a fi lọ́kàn balẹ̀ bí a ti fìrí kan tó fẹ́ wọ̀ lúwa mo ní bísínẹ́sì kan ṣe ni máa bọ̀ àfún fífà ó wọlé àti fi lọ́kàn balẹ̀ nu àánà la ni ó máa bọ̀ tá bá fi lọ́kàn balẹ̀ ní àní fún ó wọlé lọ́nà ẹ̀tọ́ àgbọ̀dọ̀ pa àwọn ẹ̀mí báyìí nù tá a ṣe léwọ̀ ni ọlọ́ni wa mọ̀ nkútu la mọ̀ fìlúwùmọ̀ ẹni tá bá pa lọ́nà tí ò tọ́ mùsùlùmí tá dẹ́jẹ́ rẹ̀ lọ́nà tí ò tọ́ tá dẹ́jẹ́ rẹ̀ lẹ̀. fakọ̀dìjà àná ní wàlíyì ìsòlítọ́ọ̀nà àti fún wàlíyì ẹni tó ní ní sòlítọ́ọ̀nà lágbára. nípa akọ́yé kó gbẹ̀sán lọ́wọ́ ẹni kó lọ́ọ́ bá dájọ́ ẹni ló pa bàbá mi àbẹ́ni ló pọ̀ ọmọ mi afúnlọ́nà ẹ̀tọ́ gbàdájọ́ ẹ bá ń gba ẹ̀san lọ́wọ́ rẹ̀ bá ń pa inú tẹ́sìn gbé lẹ́nu àfi tí àwọn èèyàn bá forí jù lókù àwọn náà lẹ́tọ́ yìí tá a sì gba ẹ̀tọ́ wọn fún wọn a bá ń pa ẹni tí ó pààyàn yìí a ní ìsinmi bí aburú rẹ̀ ìyẹn ni ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ń sọ fún wa nínú alukur'an kìlkìrìm ọ̀rọ̀ ni walakum fil qisas hayatun ya ulil albab ya ulil albab ọlọ́ọ̀ ni ìṣẹ̀mí ń bẹ fún yín nípa kẹ́ẹ̀pa ẹni tó bá pààyàn ẹ̀yin tẹ̀ nílà kẹrùnú sí ìyẹn pé ẹni tó bá pààyàn tẹ́ bá pààyàn yóò lè mọ ẹ̀ṣẹ̀mí rọrùn ìtumọ̀ rẹ̀ ni pé kò ní lè pẹ̀lú mi. ẹ̀kí mú nǹkan lẹ́nu pé apààyàn ní lágbájá àwa mi yẹn lè ń tẹ́ pé èmi ń tọwọ́ rẹ̀ bọ́ táyẹn tiẹ̀ tó ń lò sí jẹ́ kó máa pààyàn káàkiri tí múru ẹni kó ń àrí kò lè tá àfa nípa yìí ni pé yóò lè kẹ́lómi náà òun náà ní ha máa sì ní rọrùn yẹn ń tá à ń àbí tá a kàn tí mọ́bì kan ta ní àkànfún lẹ́wọ̀n ni ayọ̀ ní tàfàrà ẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀rí ní tó bá ti pààyàn tó mọ̀ọ́mọ̀ pa kódà kó jẹ́ mùsùlùmí ẹni tó pààyàn ẹ̀sìn ni ẹ̀ pa òun náà. àfi kí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́tọ̀ọ́ ẹni tán pa àwọn tán bá yọ̀ǹda àfi tán bá ní kó sanwó ẹ̀jẹ̀ ṣùgbọ́n tí wọ́n dúró lórí pé àwọn ó gbẹ̀tọ́ àwọn ni wọ́n gbọ́dọ̀ pa ni agbọ́dọ̀ pé èèyàn ńlá wa ló jẹ́ èèyàn abiyì wa ni ẹni tó sì fa ayé ìfẹ́ ní abiyì èèyàn ò lọ́nú ẹ̀sìn ẹ̀mí sẹ́mi náà ni tó bá bá jẹ́ mùsùlùmí lẹni tó pa náà tó bá jẹ́ kéfì lẹni tó pa ń kọ́ ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí táwọn àfáà sọ ṣùgbọ́n tí àwọn jùmọ̀ òrò ìlàmọ́ tí wọ́n dúró lórí pé à níbi hadith tí wọ́n dúró lé lórí tánàbí ní ànípa mùsùlùmí lórí kèfèrí ṣùgbọ́n àwọn hànàfíyà àwọn dúró lórí pé bákan náà ni. sáìpọ́kùnrin ló pọ̀ obìnrin ń kọ́ ah, ọkùnrin epo rẹ̀ tún ga ẹ̀jẹ̀ afilẹ̀ àgbéká fún ní ẹ̀wọ̀n ẹgbẹ́ rárá o tó ẹ pọ́kùnrin ló pọ̀ obìnrin náà ẹ̀mí lẹ̀mí ń jẹ́ tó láti jẹ́ mùsùlùmí lẹni tó pa àápa mùsùlùmí náà tó jọkùnrin ni ẹlẹ́ẹ̀kejì tánàbí sọ nínú àwọn nǹkan tó lè fa sábàbí kápá mùsùlùmí tó yẹ pé tá a bá wò ó a rí pé nínú àwọn nǹkan márùn-ún ta ní ìsìlámù wa sọ yìí náà ni eléyìí ń lórí ká sọ ẹ̀mí àwa yòókù níbi aburú àwọn panipani tó yẹ pé àmì ti sọ di iṣẹ́ lénìí ìmọ̀ panijayé tẹ́tù máa bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ bá ń pa tẹ́tù máa gbowó lórí ilé nǹkan tí ó burú ni tí ò bá mú òfin tẹ́sìn gbélẹ̀ náà lélẹ̀ ìpàpẹ́ta bá rí ẹni tó pa mùsùlùmí lọ́nà àìtọ́ táwọn ẹlẹ́tọ́ sì dó pé àfikẹ́ bá ń pa àápàá fún náà ni. ẹlẹ́ẹ̀kẹta tí anábì wa sọ̀rọ̀ sọ́lá tó sọ nínú hadithi yìí onítàrí kò lè déènì ẹni tí ó fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ òun làmọ̀ sí alimurtad ẹni tó lóun ò ṣẹ̀sìn mọ́ tó kú nínú islam tó bá ti kú nínú islam kò síbi tí ń lọ ju kúfúrú náà lọ yóò di kèfèrí ni. anabi Muhammad sallam sọnù hadithi kan pé ní man baddala dinahu faqtulu ẹnikẹ́ni tí ó bá ti pààrọ̀ ẹ̀sìn ẹ̀ tó lọ ń ṣẹ̀sìn ní tí ó ṣe ìsìláàmù mọ́ anabi ni ẹ̀pa ẹ̀pa torí kíni torí pé ní aburú tí ó máa tẹ̀lé látọ̀dọ̀ rẹ̀ aburú tó lágbára ni. ṣùgbọ́n àkọ́kọ́ pè ná a ṣàlàyé ọ̀rọ̀ fún bóyá nǹkan dàrú mọ́ lọ́wọ́ ni olórí ìlú ó pè é yóò ti mọ́ ibì kan yóò ní kó tú bá ìjọ mélòó ni ẹni kó ṣe léyìí dá àárín àfàtàn ní bóyá fún ìjọ mẹ́ta bóyá nǹkan ṣe bóyá nǹkan ta sí lórí lákọ̀ọ́kọ́ níjọ́ àkọ́kọ́ níjọ́ ìkejì tó wá fi jọ́ mẹ́ta tó sì dó lórí kóhùn òsì Islam mọ́ náà ní torí pé aburú tiẹ̀ ó ju aburú ẹni tí ò tí ì sí islam rárá tẹ́lẹ̀ lọ irun wọn lẹ́ẹ̀ máa rí ní o máa lẹ́bẹ̀ẹ́ fẹ̀fẹ̀ sí ṣeré ní wọ́n fẹ̀fẹ̀ sí yẹ̀ẹ́ láwùjọ islam owó tánà ti wà ń bẹ̀ rí. kò sí nǹkan kan bẹ́ẹ̀ yóò mọ̀ sàbúrà wa islam torí pé ojú rẹ̀ ti tó wa ó ti wọ̀nù wa tẹ́lẹ̀. sheikh Fawzan nígbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ yìí nípa kápá ẹni tó bá kó nú ẹ̀sìn wọn nínú ìdí ni pé ọ̀sádà lè tọ̀rí ìmùsùdín àlẹ́sìnà yorì ìdúnà sọ́rífà náà àni dín wọn ní láti fi dínà àwọn òbílẹ̀jẹ́ tí wọ́n máa fẹ́ léèyàn sákó nú ẹ̀sìn láti fi dínà fún wọn. لأن بعضهم يدخل في الإسلام ظاهرا ثم يرتد أنت تقول إنه باب مي ó kàn wọnú ìsìláàmù ni kò ń ṣe pé gbọ́ ayé náà tẹ́lẹ̀ yóò kàn díjọ́ kan yóò náà ṣe ìsìláàmù mọ́ lèyàkówó là náà káyọ̀ lè bá a mọ̀ sọ pé lamuyẹ̀rẹ̀tà dá ìlà lè anáwòrán anàdínà lẹ́yìn sàfihàn ìfọ̀làhíyà pé à ó lè pẹ́sìn ò dá ló fi kúrò ń bẹ́ẹ̀ káàtì lágbẹ́yà fi kó nu ẹ̀sìn ẹ̀sìn ò dá ni. àbíkọ́jẹ́ pé ó náà ní tiẹ̀ máa lọ sọ fáwọn èèyàn pé ẹ̀sìn wo ẹ̀sìn tá a ti gbé yẹ̀wò kò sí nǹkan kan bẹ́ẹ̀ àbí kọ́ máa ṣàìdá mùsùlùmí wọn ìra wọn lọ́wọ́ inú wọn ò dáa àbí kó náà tiẹ̀ tó wá mọ àwọn ááyà kan kó máa lọ túntúkùtù nígbà tó bá lọ bá àǹtẹ̀ fèrè pèsè bí n tán gbára lé náà ní. ẹni tí irú ilé kò ti ṣẹlẹ̀ tó ti jẹ́ lófin ẹ̀sìn ibi tá a ti ń lòfin olórí ìlú wa dájú òfin ẹ̀sìn fún kí lófin ẹ̀sìn yìí nínúkan mú kúrò ńlẹ̀ láti fi ṣe kí ni láti fi sọ ẹ̀sìn gẹ́bí nǹkan márùn-ún tá a kà fúnra wa lẹ́ẹ̀kan pé Islam wa sọ torí irú àwọn eléyìí wọ́n máa bẹ̀sìn jẹ ni ẹ̀rí rú mi ẹlòmíì tí ó lọ di pásítọ̀ <clears throat> tí ó máa sọ sọkú sọ nípa Islam tó nínú Islam náà bí ohun tí kò sí kankan bẹ́ẹ̀ àbí tó bá tiẹ̀ jẹ́ ni tó tún ló kọ gẹ́bí ṣèkò àbálùbọ́dé sọ lọ ní ọ̀rọ̀ wọn yìí tọ́ni ilẹ̀ àná àbá lẹ́bi ìrọ̀tádá mílẹ̀ mùfàkiri ẹni tó wáyé pé náà mùfàkiri ni tọ́yẹ́ pé táwọn èèyàn ń wò pé ah, orí rẹ̀ pé ọ̀jọ̀gbọ́n ni pòfẹ́sọ̀ kìnìkan ni dókítà kìnìkan ni àwa ní kò mọ ni kò mọ ti ń ṣe àdìká ẹ̀sìn wa jẹ́ pé kò dáa ni pòfẹ́sọ̀ lágbájá fi kún bẹ́ẹ̀ àbí wa mílẹ̀ mùdìrí kí náà lè mú rẹ̀ àbọ̀nà táwọn wò pé ah, ojú wọn tó tọrọ kà lágbájá láwùjọ ó gbọ́n ó mọ ti ń ṣe fi ń hàn wá pé ẹ̀sìn ò ni wàlá anáwòrán àfi ààbà dín ní káírọ lámọ̀ọ́ká dà wọn náà yóò máa gbà fún ẹ pé dáadáa ló wà nú ẹ̀sìn ní àà odindi pòfẹ́sọ̀ ọ̀bá mọ́kúrú mbẹ́ odindi ẹnjìníà alágbáyà ọ̀bá mọ́kúrú mbẹ́ tó bá pẹ́ ní táwọn yẹn tó ń wò tó jẹ́ yẹn ńlá láwùjọ ni ẹni hákàdà yakulu lè munafikun wà bí áfùn ìmáàni ẹni bẹ́ẹ̀ lélẹ́ tí táwọn tó yẹ kó ti parú ẹni bẹ́ẹ̀ fàyín náà náà fàyà tẹ̀rẹ̀mọ́ náà dín án lè bàbàrà ẹ̀sìn pé ah èyí gbọ́dọ̀ kúnnú ẹ̀sìn yìí o án lè bàbàrà ẹ̀sìn wọ́n yàtọ̀ wà kọ̀ fún wọn náà àni tàlà ọ̀bẹ̀bí àtìlẹ́yìn tí ó mọ̀ fèsì takáìtì tí ó mọ̀ fi ṣeré báyìí tí ó sọdá aṣọ tí ó wọ̀ tí ó kàn tó bọ́ bó ṣe wù tó sì tún máa sáyé lọ tó sì tún máa sọ sọkúsọ ń pa ẹ̀sìn kàìpọ̀ ti dájọ́ òfin fúnni kò bá ti ṣerú rẹ̀ láwùjọ ṣùgbọ́n ta ni ó ṣe láwùjọ wa yìí àwọn èèyàn mi ò kónú ẹ̀sìn kódà àwọn àní ìrísí kankan nínú ẹbí wọn tẹ̀ níwọ̀n pé kankan fáwọn láti máa kọ̀wé kówé náà ẹ̀sìn yẹn gbọ́mọ́lá àwọn ẹbí rẹ̀ ò ní ìrísí kankan àwọn ọ̀rẹ́ rẹ̀ ò ní ìrísí kankan kódà àwọn gan ni ó tún máa kó wọn pé àwọn ọmọ ti wà lọ́nà ìgbàlá ọmọ ti tún táwọn bí subhanallah sábà tiẹ̀ wá ń bi tá a ti lò fún yẹn kájẹ́ ká mọ̀ pẹ̀lú ìṣe tí ò dáa kájẹ́ ká mọ̀ nínú ẹbí kájẹ́ kó mọ̀ láwùjọ láàrin ọ̀rẹ́ kájẹ́ kó mọ̀. ìwọ́n ti lọ́ọ́ dikọ́ ní yó ìwọ́n mọ́ mùsùlùmí kájẹ́ kó mọ òfin tí ó yẹ pé ní ó wà lórí rẹ̀ káyọ̀ pé ibi ti ń lo òfin ẹ̀sìn ló wà ní. ká má ti kìràkìtà láti wọ́ padà wá ṣùgbọ́n ká má retí kankan Kama má ka kún pé ó ṣe nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ntí ò bá mú ni o ntí ò bá mú ni ntí ò dáa ni wípé ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí lọ́pọ̀ jàǹtìrẹ́rẹ́ nǹkan rí pé yẹn kú ní Islam òdì kẹfẹ́rí yìí tó máa fáyé lọ nǹkan ò sì ní ṣẹlẹ̀ sí àyàn ò sì ní fojú kankan wò ó wíwà pé kò sí nǹkan náà ni kódà yẹn mi tún lè mọ bàbá rà rè subhanallah tó burú já ilélé kátẹ̀ á ní ààfin bí tán ti lòfin yìí fún ẹ káwa ti kàràkìtà ká pé ká jẹ́ kó mọ ewu tí ó lọ fọ ara rẹ̀ fàyè ká jẹ́ kó rí inú ṣe ti wá pé àgbà tiẹ̀ mọ́ ti dẹni burúkú kò ṣe gbó sínú ẹbí ni ó tó pe mítìrì rẹ lórí pé gbogbo bí ẹbí wa ẹ máa bọ̀ níbi tẹ́ bá wà ká torí ẹni yìí sọ ká sọ̀rọ̀ fún un ṣùgbọ́n yìí ò ní kakún kankan bàbá rẹ̀ ò ní kakún ìyá rẹ̀ ò ní kakún ẹ bá dẹ́ni tó tẹ̀ fẹ́ tarapá ìwọ ti lè ṣe báyìí wọ́n tún ní aláṣejù ní ìyẹn ní freedom of religion kó ṣe kó ṣẹ̀sìn bó ṣe wù ú kó mu tó bá wù ú kó bá jẹ́ pé bọ́kibọ̀pẹ̀ náà ló fẹ́ ṣe ní tó wù òun nu tá ń sọ yìí ń fún wa. kò sẹ́ni tó ní freedom kó ṣẹ̀sìn tó bá wù ú ẹ̀sìn kan náà làgbèrè sí náà ní Islam tọ́lọ́ ní inna dina inda Allah ilẹ̀ Islam ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ní islam ẹnikẹ́ni tó bá ti kúrò níbẹ̀ ó ti dẹni òfò ó ti dẹni burúkú lọ́lọ́run ní wàmọ̀ yẹ́pùtẹ́bì rẹ́rọ̀ ní islam dínà ẹnikẹ́ni tó bá tún lọ mú ẹ̀sìn míì ẹni pé nẹ́kírà ló wá ń bẹ̀ gbogbo èyí tó wù ú mú ẹ̀sìn tó ní táyẹ̀ mọ́ ò pé ẹni tó lọ dé kọ yóò sí ẹ̀ tiẹ̀ ẹ̀sìn mẹ́sìn ní í ṣe ẹlẹ́lẹ́sìn kejì ni ẹ̀sìn òpé méjì o ẹ̀sìn kan náà ni ọlọ́run bá fi lòún lòún nẹ́kẹ́lá ẹ̀sìn míì gẹ́tọ̀ islam tó yàtọ̀ sí islam ẹ̀sìn míì ìjẹkọ̀ni wà ń bẹ̀ bọ́gìbọ̀pẹ́ wà ń bẹ̀ ẹni tí ń bọ̀ òun wà ń bẹ̀ ẹni tí ń bọ̀ sáà ń bẹ̀ ẹnikẹ́ni tó bá ti lọ mú ẹ̀sìn míì tó ti yàtọ̀ sí islam gbogbo ńkọ tẹ́ ẹ bá wù kẹ́ ẹ pé fàlàyé kò bàlàmì ọlọ́run bá subhanahu wa ta'ala ò ní gbà rẹ̀ wa huwa fil akhirati min al khasirin tó bá sì dọ̀run ó ti dẹni tó ṣòfò ó ti dẹni òfò nítorí bá lóun ṣẹ̀sìn mọ́ kẹfìrí ni ìyẹn ló fà á tó yẹ pé ní Abubakar Siddiq radiyallahu ta'ala anhu àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ náà sọ̀hábà ridwanullahi alayhim ajma'in tọ́lọ̀ kó bá yọ ní ti gbogbo wọn lápapọ̀ ní dìdí ogun sáà tán láwọn nígbà táwọn ẹbí kú tí à ń kogun yìí ní harbu rida, ogun fẹ́ bá àwọn tán láwọn òṣèṣì mọ́jà. mo ṣe wà nú ẹ̀sìn mu torí pé nǹkan tó burú ni tí ẹni ń lọ fọwọ́ ara rẹ̀ fà ẹni wo ẹni tó lọ́wọ́ òṣèṣì mọ́ tó wá lọ ṣe kẹfẹ́rí tábàmọ̀ pa nífẹ̀ẹ́ rẹ̀ a gbọ́dọ̀ gbógun tì í. mo pé irú àwùjọ táwa wà yìí náà la wà tí ò sí pé wọ́n lófin kan fún àánà gbọ́dọ̀ ṣe bá a ṣe lágbára mọ́ láti jẹ́ kó mọ aburú tó lọ kó sí láti wá gbogbo ọ̀nà láti pè padà wá ìwọ́n ká máa wò ó rẹ̀ kò jẹ́ pé lójú wa náà ni ó tún lọ dáàbò gbẹ̀gẹ̀rẹ̀ níwọ̀n pàtẹ́wọ́ káàkiri kódà ní ògàn tó tún lugbe yóò tún lóun dìde pásítọ̀ kò jẹ́ pé òun kúrò lásán òun tún lọ jọba ń bẹ̀ yóò máa lọ yẹ̀yẹ́ àwa mùsùlùmí bẹ́ẹ̀ yóò máa lọ sọ ní tí ó máa nú ẹ̀sìn ọ̀rọ̀ ló máa kà létí ẹ̀ yìí nítorí pé kí ni wọ́n ní ẹ̀sìn bó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tí ò bá rí ni kò ní sọ lè sọ fún ní irú eléyìí tí ó bá fún máa ṣẹlẹ̀ kàmọ́lù bẹ́ẹ̀ kó ń lẹ̀ lẹ́yìn ìgbà tá a ti ní kó túbá tí ò túbá kàmú kó lórí ilẹ̀ láti fi sọ ẹ̀sìn níbi àbúrò irú èèyàn báyìí àwọn nǹkan mẹ́ta yìí nínú tí a lè torí ẹ̀gbà ẹ̀mí mùsùlùmí ẹni tó bá tó wá pẹ̀sìn rẹ̀ dà yìí òun yàtọ̀ sí tàwọn àkọ́kọ́ ó yàtọ̀ sí ẹni tó ti dìnnà àbí ẹni tó pààyàn sì lè wà lórí Islam ká pa wọ́n nípa mùsùlùmí tó ṣẹ̀ tá a sì dá ìjọ ẹ̀sìn fún ẹni tó ti pẹ̀sìn rẹ̀ dá ń tiẹ̀ kìfèrí lòun o kódà àní kírun sí la tá a bá dájọ́ òfin ìfún tá a bá pa àní kírun sí lára àní ti sí mọ́kúbára mùsùlùmí àwọn tí wọ́n jogún rẹ̀ hàn ní jogún rẹ̀ torí pẹ́sì ti yàtọ̀ ànábì wa parí hadith wípé al-mufariqu lil jama'a ẹni ẹni tí ó yapa jama'a ọ̀nà táwọn afágbà tó rẹ̀ pé ìyẹn pé a ní àlàyé ẹni tí ó pẹ̀sìn rẹ̀ dàí náà lẹ́ni tó yapa jama'a mùsùlùmí tó lọ́n ṣe kúfúrú àǹfààní lábẹ́ rẹ̀ náà ni ẹni tó yapa olórí tó yapa olórí mùsùlùmí tó tún wá ń gbógun ta mùsùlùmí tí ó tàpá sófin ẹ̀sìn ṣùgbọ́n kò di kèfèrí ẹni bí àwọn khawarij tí anábà sọ̀rọ̀sọ́lá sọ pé làyín adraktuhum tí ń bá bá wọn láyé ni làtúlánàhùn kọtìlà ad òun bá pa wọn gẹ́gẹ́ bọ́ọ̀lù ti pa wọn jọ ad nígbà táwọn ibi sọ pé àwọn kan padà dé wọ́n máa bẹ̀sùn jẹ́ wọ́n máa takò lórí ọ̀rẹ́ arábìnrin tí ń bá bá wọn lẹ́yìn ọba pa wọn ní pípa ad ìyẹn ló fi wàá nu tí àwọn àfáà sọ nínú hadithi pé ẹni tó yà pa jẹmọ yìí ó lè jẹ ẹni tó sì jẹ mùsùlùmí ṣùgbọ́n tí ó ń gbógun ti olórí mùsùlùmí tí ò jẹ káwùjọ nísìnyí nílùú ìtàwọn boko haram ń ṣe tó ń yapa olórí tó náwó agbé nǹkan ẹjà láti fi mọ báwọn mùsùlùmí yòókù jà tàmọ̀ sí sọ́ọ̀ìl yẹn pé ẹni tó wọ̀ ya jà tó jẹ́ tó ẹni tí ó dira ogun fáwọn mùsùlùmí yòókù bí wọ́n torí ìròrí kan tó rí táàrí tó ń wá torí ìròyìn ìyàpò olórí gbogbo àwọn tó ń lò rí kàwárí jílé yẹn rí gbogbo tí wọ́n ń ṣe náà nù fún àwọn àwọn bíi tìlúwa kọ́ ara màtàn míì tọ́jú wọn àlùkò ìdá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lágbàáyé irú ìlànà tí wọ́n ń lò ẹni irú eléyìí náà lè fa kí aparu ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ mùsùlùmí kí wọ́n yapa àwùjọ mùsùlùmí tẹ́lẹ̀ jẹ́ káwùjọ nísìnyí. ẹ̀wárí mẹ́ta ni ànágbà sọ̀rọ̀ sọ́lá ń sọ nínú níta lè fi pa mùsùlùmí ṣùgbọ́n ó jù bẹ́ẹ̀ lọ mẹ́ta ló kàn sọnù hadithi yìí ìgbà míì sì máa ń wá tí àwọn nǹkan ògbé òǹkà wá tó jẹ́ pé ní nǹkan yẹn ju iye nǹkan yẹn lọ bóyá mẹ́ta yẹn ló kàn fẹ́ ṣàlàyé fún wa ń bẹ̀ pápẹ́júwe ìlànà bàbá sọ́lá ní ìtẹ́nìbù sábò alimobiqat ẹ̀jìnà sáwọn gbáǹkọ́ gbé ẹ̀ṣẹ̀ àwọn ńlá méje kan ẹni pé méje lànà ìbí dárúkọ ṣùgbọ́n tá a mọ̀ sí àkàbá irúgbìn ojú méje lọ tó a mọ̀ rí yòókù nínú àwọn mi káàkiri bẹ́ẹ̀ náà ni eléyìí wa ta lè torí ẹ̀gbẹ́ ní mùsùlùmí inú rẹ̀ ní mẹ́ta tí ó sọ yìí àwọn míì tó wá wà tó yẹ pé ní àárínú àwọn àhàdíìsì ní káàkiri tí anábà mùsọ̀sọ́lá kì ó sọ irú ẹni tí ẹni tó kó sí ẹsẹ̀ lewap ẹni tó yẹ pé ṣe homosocial àtọkùnrin àtọkùnrin ń súnmọ́ra wọn tánàbí sọ fún wa nínú hadith ibn abbas pé uqtulu al-fa'ila wal-maf'ula bihi yẹ pé ẹni tí ń súnmọ́ yẹn bẹ́ẹ̀ lọ́kùnrin àtọkùnrin mi tó ń súnmọ́ ẹ̀mí jèjì ní kẹpa hadith wa nu súnmọ́ abi daud ọkùnrin àtọkùnrin tí ń súnmọ́ra wọn àtọ́nà ń fẹ́ra wọn léyìn tó ń ṣe gé kẹ́kẹ́ mùsùlùmí ni wọ́n ẹ̀rí tọ́nà pé kò dáa tó wá ń ṣe ẹ̀pà wọn nípa mùsùlùmí tó bá wọn pé ẹ kò dáa tán ṣe ṣùgbọ́n tó bá tó ká ó dáa kódà tó fi ẹ̀sìn dúró lé lórí ni àwọn lè ṣe àti di kèfèrí tó náà ti ní láti sọkàn. bẹ́ẹ̀ náà lẹni tí ń ṣe dán wípé ní ó wà nù hadithi náà pẹ́ni tí ń ṣe dán ẹ̀pá ẹ̀rí tí anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ó sọ fún wa nínú hadithi kan pé hadu sahir torí bàtà bí saifi pé ìyá ẹni tí bá ń ṣe dán òun náà ní kẹsì kí ni kẹlù nídà ẹ̀pẹ́ hadith yìí ó lọ́rọ̀ nínú ṣùgbọ́n a rí nínú ṣíṣí àwọn sálàf tí Umaru sọ ẹ̀rí pé àwọn pẹ̀ntì ń ṣe dán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn míì tá a rí fún pé a lè pa wọ́n tó mùsùlùmí tí wọ́n lọ ṣe àwọn iṣẹ́ kan tẹ́sí ò yìí ó jẹ́ hadithi kan tí ó yẹ kí àwa mùsùlùmí kí a ronú sí tí ń sọ bó láti sọ àwọn nǹkan tí ẹ̀sìn dáàbò bò bó làwọn sì sọ wọn níbi àwọn tó ń fẹ́ bàjẹ́ ẹ̀rípẹ́ ni tí ń ṣe ìsìn ẹ̀sìn tó ti dàbí lẹ́kọ̀ọ́ ó fẹ́ ba ìjọmọlúàbí jẹ́ ni ó fẹ́ dá òjò rú ni bákan náà ẹni tí ń pa ẹ̀mí mùsùlùmí ó fẹ́ ba ó fẹ́ mọ àwọn èèyàn lọ́nà tí ò tọ́ ni ẹ̀sìn sì sọ ẹ̀ ní bákan náà lẹ́ni tí ó lóun ṣe ìsìláàmù mọ́ èyí ń fẹ́ ba ẹ̀sìn jẹ́ ni tẹ̀sìn bá sì bàjẹ́ lórílẹ̀ àwùjọ ní ó mọ bàjẹ́ ni torí pé irú ẹni bẹ́ẹ̀ ó mọ tó mọ wọ́gbọ́n láti máa kó àwọn ẹlòmínà kó ní Islam ni ẹ̀sìn fi gbé òfin yìí lẹ̀ àwa níní tẹ̀sìn gbé lẹ̀ lófin nítorí lé ní ka òfin yẹn ti le jù òfin ẹ̀sìn ó lè torí pé ọlọ́run ní ti nǹkan lófin fún àyàfi kó jẹ́ káǹfà ni wa ló wà ń bẹ̀ ọgbẹ́ táwa ń gbélẹ̀ náà ni ò bá mu òfin tá à ń gbélẹ̀ ló ara wa ní òbámu tí ó jẹ́ kéèyàn máa takùtọ̀ lọ́wọ́ kò ń jẹ́ káwùjọ tó torípọ́nà ọba sùfàánà wa tààlà tí ó dá wa tó dá wa táwùjọ ó mọ ní tí ó táwùjọ ṣe náà ló fi gbófin lẹ̀ fún wa àwa tá a dá nǹkan kan tẹ́pẹ́ dá là wa làákàyè wa kéré níta àti fúnra lófin lẹ́ni ó dọ̀là á padà torí pé èyí tá a ṣe àríyàtọ̀ àrà àǹfààní ẹ̀ ṣùgbọ́n fi tọ́lọ́run bá ọba àlekè ọlá tó jẹ́ hakeem ọba ọ̀jọ̀gbọ́n òun yẹ ká lò ó ti gbé gbogbo nǹkan síbi tó yẹ èyí tí wọ́n bá ń rò pa ilé ìfẹ́ lé aṣíwájú kò fún yẹn pa ìwọ lọ́n rò báwọn nítorí wá tá òjò ṣe ló jẹ́ lọ́dọ̀ ọlọ́ ìnàbà sọ pé rọ́jímù ni ẹ̀sìn sọ pé ká ti fún ẹni tó ti níyàwó àbí tó ti lọ́kọ tó ṣe sì náà o jùlọ kò pa ni kọ́lá kò ní á yìn bẹ̀ kọ́lá kò ní á kò ní á wá ọ̀nà kan káfí pa yàtọ̀ sí jújù lóko níta sì gbélé ẹ̀ náà là á lò ìyẹn ni yóò jẹ́ nǹkan àǹfààní torí pọ́lọ́n bọ́bọ́ ọ̀jọ̀gbọ́n lẹni tí ọlọ́yin ló gbélé kò sì ní gbé nǹkan lẹ̀ fún wa àyà tó jẹ́ pé àǹfààní náà ló jẹ́ fún wa kí ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa àwọn gbáǹkọ gbèsè báyìí kọlọmọ kọmọ sáà gbé wa jìnnà sí kọmọ jà lè rọlù kọlọmọ bá kí o tún ẹnì kọ̀ọ̀kan wá sí àwọn tí wọ́n ti ń rọlù ẹsẹ̀ báyìí náà ẹ̀yin àtètè ronú pìwàdà sọ̀rọ̀ pé táwọn bá bọ́ nínú òfin tayé tí wọ́n bá lo fáwọn táwọn wàá tó bá lórí ẹ̀ tó bá lọ bọ́ lọ́n lórí ìjọ lágbàá ni o wájú lẹ́ni tí ń ṣàgbèrè báyìí ẹni tó ní abilékọ ni àbẹ̀ni tí èjà abilékọ bákan náà ẹni tí ń pààyàn náà ọmọ pé tó lágbára ni èyí tó tiẹ̀ jẹ́ kẹta ẹni tó fẹ́ sin lẹ̀ kódà kó mọ́ ẹ̀ fáwa kó ń tẹ̀tù gbà kó ń tẹ̀tù kó ń sàlámù tó ẹ̀fọn pé ní kò sí tí ò lágbára nínú ẹ̀sìn tùmẹ́tẹ́lẹ̀ kẹta ẹ̀ tẹ̀wá tó lágbára púpọ̀ ṣùgbọ́n tá a bá wo mẹ́tẹ̀ẹ̀ta yìí láwùjọ ẹ̀ẹ́dì kò náà yóò fojú kékeré wò ní bá gbẹ́sìn ẹ̀ tó lóun ṣẹ̀ṣẹ̀ máa ń ní apààyàn náà ká ah, àwọn apààyàn apààyàn ti lè máa jẹ́ mùsùlùmí tó ti bẹ́ẹ̀ ṣe lágbàá tó ṣùgbọ́n tó fẹ́ sí lẹ́lẹ̀ tó lọ di fẹ̀lẹ́ tó di baptisi tó di kérúbà àti rabùtà jọ ń pàtẹ́wọ́ tó yán jó káàkiri tiẹ̀ lágbàá o kọ́lọ́n kó sànù wa kó mú adó lórí Islam kó pa wá lórí òdodo kó sì wá lọ́mọ àlùjànnà kó mọ̀ ṣe wá lọ́mọ náà wa sallallahu wa sallama ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in